الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن عبد الرحمن بن جبير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ضرت قدم عبد في سبيل الله فتمسه النار أخرجه البخاري عبد الرحمن بن جبير lọ́nba àsàlékún lọ́nà rẹ̀ fún ọ àti gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam olójijì ọlọ́run àlékún kí ọlọ́run àti ìdè kọ́má bá anábùwà Muhammad sọlá ọsọlá sọba ìfún wa pé magbarra kọdàmẹ abidin fi sabilillah kò sí ẹsẹ̀ méjì kan tí ó mú kú yẹnni pé tí ó mú ewu kú lójú ọ̀nà àtọ́lọ́ ìyẹn jáde lójú ọ̀nà àtọ́lọ́ ẹsẹ̀ rẹ̀ wá jásan ewu kú ìyẹn ni pé èèyàn jáde jìhádání fi sabilillah láti ṣe jihad sójú ọ̀nà tọ̀lọ̀ láti rìn sí ọlọ́run lọ́wọ́ ànábì níwọ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ fatamasu náà iná dé wọ̀fọ̀ iná ò lè dúró ẹsẹ̀ bẹ́ẹ̀ náà o irú ẹsẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe irú ẹsẹ̀ tí wọ́n bá ní jáàdámà o àti náà làbí yẹn fi máa wá assurance fún rẹ̀ yá pẹ̀lú ògbọ́n náà ní ọmọ àdìdánilẹ̀ lọ́wọ́ àwọn ẹni nǹkan ó délẹ̀ ní ta gàdìgá á nítorí tọlọ́run torí ẹ̀sìn ọlọ́run ànábi lẹ́nìkan ò ní jáde wé ẹsẹ̀ tí e lélẹ̀ sí i jáde sójú ọ̀nà tọlọ́run ní inú tó dúró ẹsẹ̀ rẹ̀ o àkọ́jà wo al-Bukhari Imam al-Bukhari lọ́gbà àdéhùn yìí wá. وعن ابي هريره رضي الله عنه قال Abu Hurairah lọ́nkún bá wọn sàlékún yọnú rẹ̀ fún gba àwọn ọ̀gá wa àwọn sàhábà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní qila ya Rasulallah ma yà al-jihada fi sabilillah. Eré òjijì ọlọ́run sọ fún wa lọ́pọ̀lọpọ̀ dáadáa ti ń bẹ níbi kéèyàn jáde ó sì jihadu sójú ọ̀nà ẹ̀tọ́ náà. ààrẹ ilẹ̀ yìí tá a gbọ́ láàárọ̀ yìí tá a kà lánàá tá a kà ilẹ̀ tá a bó rẹ̀ rà tó wá bí àtẹ́bí sọ̀tọ̀ lọ́wọ́ ààrẹ yìí wọ́n sọ́lá pé máa yá àbílù jìhádá ní sẹ́yìn ilẹ̀ dá ẹni tí ò bá lè ṣe jìhádá nǹkan míì wo ni ó ṣe tí ó ṣe déédéé rẹ̀ máa yá àbílù àjìhádá sí sẹ́yìn ilẹ̀ dá wà lẹ́bi pé nǹkan kan bẹ bẹ́ẹ̀ ọ̀bá lè ṣe gbogbo tó yìí jáde sójú ọ̀nà àtọ́lọ́hún pẹ̀lú owó pẹ̀lú ẹ̀mí pẹ̀lú òkò pẹ̀lú gbogbo tó ní òbí fọlọ́ ẹ̀mí da ẹ̀sìn ọlọ́run rú ẹ̀mí fọwọ́ bòfin ọlọ́run ẹ̀mí fi ojú ẹ̀sìn ọlọ́run gbolẹ̀ gbogbo nǹkan báyìí láńpẹ́ lè jìhá òun tó bá náà yàn ẹni bí ọba wa lè ṣe bẹ́ẹ̀ àbúrò rẹ̀ rà ní nǹkan tí kẹ́ nǹkan kan bẹ dé tó ń bọ̀ ẹlòmíín lè ṣe tí ó ṣe déédéé láti jihad sójú ọ̀nà tọ́lọ́run kọ́lá láti ṣàtẹ̀ ẹ̀rù náà ànábì ní ń bẹ àwọn ẹ̀mí lágbára rẹ̀ nǹkan kan bẹ tó ṣe déédéé láàdẹ ni ó jáde lọ́lọ́ jihad lọ jagun sójú ọ̀nà tọ́lọ́run ọlọ́run ẹ̀ṣẹ̀ ọlọ́run lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ kíni nǹkan náà fàáàdù aláyhi marratayn aw thalatha Abu Hurairah nígbà nẹ́bí ṣe ń dá wa lóhùn àwọn náà tó ń bèrè ní ẹ sọ fún wa àlẹ́ lè ṣe ẹ sọ fún wa ẹ̀jẹ̀ àmà Abu Hurairah ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ abẹ́ mẹ́ta làwọn ń bí àtẹ́bí rẹ̀ sallallahu alayhi wa nígbà nàbí ń gbé ń dá wa lóhùn náà ni pé láàtàtà sí ẹrùn náà wò ẹ lágbára ẹ fún mọkọọlù nígbà wọn wá ń béèrè lẹẹkẹ ní lẹẹkẹ lẹẹkẹta ànábi wa dá wọn náà wò àdéhùn ìwòsàn ìlànà ìlú náà káwọn náà gbọ́. مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صلاة ولا صيام حتى يرجع المجاهد في سبيل الله àníbi lẹ́yìn ọba fẹ́ gba wúládá fẹ́mi ọjáde tó lọ ìhádùn ojú ọ̀nà tọ́lọ́ ọ̀fẹ́ gba wúládá rẹ̀ wò sí lọ ǹjẹ́ ó sì wà bọ̀ọ̀bá lágbára àníbi nígbà tó ń ti jáde rẹ̀ láti láàbọ̀ ìṣẹ́jú tó ń jáde ojú ọ̀nà tọ́lọ́ rẹ̀ ọwọ́ àgbà lọ́sẹ̀ kan ni ọgbà lóṣù kan ni ọgbà lọ́dún kan ni ọwọ́ á ní ṣe nǹkan míì má láti gbà wọn láti méjèèjì ni ọmọ gbàwẹ̀ ọmọ yanáfílà òní kò ń bẹ títí àgbà tó bá padà dé ọwà lórí ààwẹ̀ ọwà lórí náfílà ọwà lórí ọ̀ǹtẹ̀ láti ọlọ́run títí àtijọ́ tó bá gbọ́ pé ah, àwọn olè lọ àwọn ti lọ wọn dé níjọ́ òun ni wọn náà tó sálámà níjọ́ òun ni wọn náà tó jẹun ló tó sínú àlẹ́bí láti ẹni ọba lè sílẹ̀ nìkan ni ó lè gba aládàáfẹ́ ni ó jáde nítorí tọ́lọ́ tọ́lọ́ rẹ̀ tí ọlọ́run lọ́wọ́ kò sọ fún wa ju pé dáadáa ti ń sọ̀rọ̀ ọlọ́run kárẹ́ ìsìn lọ́wọ́ èyí tó kéré o wọn náà wò dáadáa ti ń bẹ níbi ọmọ sùn ọmọ ọmọ jẹun ọmọ kú òlé oríirun ọmọ kú òlé ẹni tí ń gbáwẹ̀ ọdún kan ní ọdún méjì ní kọlẹ lómi ń lọ jihad lọdún mẹ́ta lómi ń lọ jù bẹ́ẹ̀ lọ alẹ́ láti ọba lè ṣe bẹ́ẹ̀ nìkan ó sì mọ̀ pé kọ̀ọ̀sẹ̀ ni lè ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ ń wí náà ni pé àṣẹ kò sí ti ládàá tó tó kí وتقيم الناس جهادا في سبيل الله متفق عليه الحديث تأكلنا الإمام البخاري أتي الإمام مسلم وأتباع بيجي على ديني المتاسع والثلاثة أو نوقع نقوم بحديث واو لما سأجد جواب بواجب قبول فوانا أصول من ذلك أثناء القيامة قال والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه